èmi ti dá pẹ̀lú lẹ̀. òòṣà tí ó gbẹ̀kú mò ń fún ẹ lẹ́kù ìjọ gbẹja mò ń fún lẹ́ja mo bẹ́gun lé mo bọ̀ sọjà mo bọ ọlọ́bọ̀ bọ̀tìrìbọ̀ tí í ṣe bá fẹ́ bọ́. kí ló dé tí ilé ọ̀wà máa bínú sí mi ìyá èmi ò pẹ́ ní ogún yán kọ́ mọ̀rọ̀ bẹ̀ jẹ́ o n ò sì béèrè ọbẹ̀ lọ́wọ́ ẹni òrùka. ẹ mọ̀ mí dáadáa n ò èrò kò ń yẹ̀ náà iṣẹ́ ogun jíjà ní sí ẹran bàbá mi ni mo yàn láàyò ọdẹ burúkú tí sínú apó yarọ ọ̀rọ̀ nìtí sínú àpò yogun tèmi ti jẹ́ pẹ̀lú lẹ̀. Àjàyí torí ogun gan-an nílẹ̀ fi ń bínú. ogun hmm. ogun tó jogún lọ jẹ ọ̀dẹ́wò ẹ̀tọ́ adúlé. Àjàyí tógun bá dé ẹ̀ẹ́gbẹ̀mí ẹni ọ̀sẹ̀ ẹ̀ẹ́gbàtà láìsẹ̀ séèyàn gan-an kò tó kí lè òbí mi ọ̀pọ̀ mi. Ah, àmọ́ ìyá mi kí ni mo lè ṣe gan-an tí n lè rí ọ̀rọ̀ ọkọ mi àrẹsà ọmọ bá dùn ayé ọ̀rọ̀ ọlọ́run ìgbàre ó rí lò ó ní tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ kókó tí wàá sọ fún ọ náà ni pé ilẹ̀ ọ̀gá náà lábẹ́ lọ́wọ́ ìwọ ṣáàjì láàárọ̀ tó gbogbo ọ̀rọ̀ káàkiri bá kó o tó ṣe kọ́ ọ gbá fúnra rẹ̀ dákun má bẹ́ẹ̀ yàn kankan ṣe o ìwọ gan-an ìwọ ni ọmọ tó ń kàn sí torí àwọn bàbá wa náà sọnù ọ̀rọ̀ wọn jò ní wọn ní ẹni ọba gbálẹ̀ ìní ilẹ̀ máa fún àdúrà rẹ̀ ọgbà o tòkú òjì ọkọ mi forí balẹ̀ o. gbèrègbè tó jùgbálẹ̀ tí òun gbàdá ni tó fẹ́ fọwọ́ gun ọ̀pẹ tí ẹ wípé tí ìgbà bá já ọwọ́ ò lè já má jẹ́ nǹkan láti tọrọ owó lónìí kó tọrọ owó lọ́la kó lè gbé ọ lẹ́yìn kó o mọ́ sí ọwọ́ rẹ kí sí ọwọ́ rẹ o tàn jẹ ẹ mo ń sọ o ah, kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kí ló wá fẹ́ kí n ṣe báyìí ẹni tí ò lè so wa gbèrè lásìkò táwa yìí tí ò sì lè tọrọ bóun ni ó ẹni bẹ́ẹ̀ bóun ni ó sì lè bẹ̀gbẹ́ pé. Ah, wo akíkó owó wọn fún mi bá ní àwò lóòótọ́ kò sówó gbogbo ìgboro sì kàn ogun àmọ́ síbẹ̀síbẹ̀ àjọmọ yímọ náà ni àbí bó o bá délé táyé yóò rí sọ bó o sì délé káyìndé yóò rí tiẹ̀ wí èmi tó ń sọ yìí náà ǹjọ́ ò máa pò mí ò máa pò mí àmọ́ kò sí ní tá a ṣe sí àdọ́gbọ́n sí náà ni àmọ́ tí ń bá nílò ọ̀gbà o sọ ti ọlọ́run. kò sábúrò. èlé wa ló lọ́ọ́ fẹ́ o ọ̀kẹ́ mẹ́jọ ni òru àti bùbá. ẹ sọ pọ̀ jù. a kò pọ̀ jù ó ṣe gimba ni kò pọ̀ jù ọ̀kẹ́ mẹ́jọ. Ah, ó dá mi lójú pé ìwọ ló pa mí ah, ah. bẹ́ẹ̀ ni ìwọ ló pa mí wọn ò sì ní gbà fún ọ ọ̀kẹ́ mẹ́jọ lóhùn lóhùn àtúngbà bá mú ọ̀kẹ́ mẹ́jọ tí mo kò lé ọ lọ́wọ́ táwọn alágbàṣe mi tí ń sanwó fún lọ́dọọdún tí wọ́n bá rọ́dé dákun bo ni kí n ti rówó o n bò mo ti rí èmi ò mẹ́jọ o ntọ́ bá ṣe ni kò ṣe. ẹ ẹ lòlú wa fẹ́ rí fún mi báyìí. mi ò dá n tí agbára mi lè kà tí ò sì ní mi lára tó sì gbà mí bí tàṣe rí nìyí ọjọ́ kẹ́yìn yìí lọ. ọ̀kẹ́ méjì owó fún mi lọ́ọ̀kẹ́ méjì inú ọ̀kẹ́ mẹ́jọ. ok. ó dáa náà ọ̀kẹ́ méjì òun mú lọ fáwọn àbúrò ẹ nílé kó lọ fi ra nǹkan fún wọn olórí ibú àṣì rẹ. wá kò tí ì tóyún eré ní bọ́ọ̀ṣe bọ́bọ́bọ́lá rẹ. wọ́n fi lẹ́jọ́ lọ bí mo wí fún ọ. ìwúfọ́ pé bọ́dọ̀dọ̀ rẹ ní àyè owó ni ó béèrè. ẹ gbọ́dọ̀ àdéhùn sí àsìkò táwọn owó lóbìnrin fẹ́ kì í ṣe gbogbo wọn àmì ètò òun fẹ́ ní bọ́ sọ eléyìí eléyìí tẹ́ pé àwọn òbí rẹ̀ sọ̀kọ́ fún ni eléyìí àjẹbọ́lá rẹ̀ ẹ bá bẹ́lẹ̀ ṣe pọ̀ ó bọ́sì rẹ̀ ni òsì hmm. lẹ́ni ọ̀hún bá rẹ̀. yóò ní pé tí o bá ti sówó mọ́ kò sí fẹ́. kò sí o kò sí o. àwọn obìnrin ti bàyè jẹ́ gbọ̀nà ó mọ̀ ti lọ. ó ti lọ nù èmi rò pé ká súnmọ́ ká pàrọwà fún mi. ọ sì tẹ́lẹ̀ dákun jágbá àyín jáde má gbàbí ọgbà o ìyọ gbọ́dọ̀ pé sẹ́lẹ̀ sí ilé jágbá àyín. Thank you. Marcel. ni kò ṣe é gbé ìyá mi lajú méjèèjì kalẹ̀ kó lè sọ̀rọ̀. ikú pa àgàdà ń gbé wúràbí onígbàsó orí sọ wúràbí débúrẹ́ jẹlẹ́jẹlẹ́ làbùtà jẹmọjẹmọ wúràbí kaláwọn tí jẹ lábá òkú síkẹ̀kùn sí i. ẹ dárò ìwọ ọ̀hún kò sẹ́ni tí kò lè pa

ìgbà fún mi ìgbà fún èmi rò bẹ́yà pé ó yẹ kó díjà lẹ́ láàrin ọkùnrin àti obìnrin o ah, ó dẹnu ìfẹ́ kọ́ ọ́nù bàbá mọ̀ pé ò ní fẹ́ ó jẹ́ ní o ó bá sì mọ̀ pé ò ní fẹ́ ó lò ó ní fẹ́ òkè wa lóde tó dé pé à ń yanra ẹni lódì. mo ti gbọ́ wọn mọ̀ kí. ó mọ̀ kí kọ́ mọ̀ kí ni mo fara ìwé èyí tó ń pè ní bọ́lárí àbí bósì rẹ̀ tó yẹ pé ilé bàbá rẹ̀ ní ọ̀padà gbẹ̀ngbẹ̀yìn ní tó padà sí gbẹ̀yìn nù obìnrin tó bá ti mọ̀jú mú wá mú lọ́dọ̀ ọkọ lọ ní tó padà sí gbẹ̀yìn nù ó ti gbọ́ ọ̀yá wọlé níra o. Ṣàngó wọlé ní Kòso. Abo wọlé lápá. Elédùn apá ni o. Olórí ọba yẹn ti wúlò. Abo wọlé fẹ́ lọ rí jàkàrà lẹ̀ náà fi ní. ẹ jẹ́ wọn náà mọ̀ débẹ̀. ọ̀yá wọlé igbó ní èsì lọ́ra ní ìlú ọ̀nìmọ̀ àbò wọlé lápá o. bí yòókù bí bàbá ń bá lòun fi gbà mọ èyí tó ti fi ò lè parun bí ìtòògùn kọ́ o bàbá mi lọ́yàyà wá fi kún ìtí mo sọ sílẹ̀ lẹ́ẹ̀kan ẹni tó bá fẹ́mi fádùn màdé yóò jọ lọ́rọ̀ yóò sì tún jẹ́ tó gbajúmọ̀ láàrin ìlú. ọ̀ parọ́. lóòótọ́ kíké olókùrò bàbá àti tèmi ó lè má tó ti bàbá àti tèmi ṣùgbọ́n àtọ̀run ni olódùmarè ti dirí ẹwà fábùkọ̀ tèmi náà ó ah, ilẹ̀. ọ̀rọ̀ ọ̀dà olówó olóògùn. ní ká gbajúmọ̀ mo tún gbajúmọ̀ láàrin ìlú yìí kódà kíní ìdí mi gan díẹ̀ báyìí ló kùkù tó tẹ̀sí fàdọ́màdé ìwọ kan gbìyànjú kọ́ jẹ́ mi níhò. ọlọ́pọ̀lọ́ rẹ wà omi odò tómi lálẹ́ ò lè wẹ̀ ní alẹ́ lè fẹ́ rù mí. èmi fàdọ́màdé mm-hmm. bó ti rí gan ló wù ẹ mọ̀ gbà mí kí ni mo ń jẹ̀yàn ọmọ ayé òde òní. dákun ta ló bí ọ náà bàbá tèmi bàbá tèmi ló ń béèrè. <laughs> ẹ dákun kí ni mo ń ṣe àwọn ọmọ tálíkà báyìí náà ṣé wò mọ̀ pé gbé eyelẹyẹ ń wọ́tọ̀ ni kò dúró mi èmi akérèlé ọmọ àjàyí ògidì òní oníkànga àjípọ̀ òbómi òṣòro gbẹ́dà jóòrí dúró mi ni ibi bá ti dún ṣé ìwọ ọmọ tálíkà gbọdọ̀ máa sọ̀rọ̀ níbẹ̀ nítorí ọ̀nà ọmọ ìgbà ìwọ náà wo fádùmọ̀dé àbí bò ni ṣé ò ṣe rẹ́gí àmọ́ fún gbọ́dọ̀ tó wíhun ìrìn yóò kó láàrin ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ bò ó. ẹni ẹni ọba bí dánú gbogbo yín ẹ súnmọ́ mi àá ẹ̀ ó gùn tó báyìí mi mo sọ bẹ́ẹ̀ ẹ súnmọ́ mi. èmi ni ìwòye ló dé sí. bó bá ṣoògùn ìyá fọmọdé ẹgbẹ́ rẹ̀ ni ó fi nà. láìdé bàbá o kọlù á dà fún ọ. mo lọ. ẹ ọ ẹ tó bá tún kú ọyọ ojú sí mi. ìyàwó ẹ̀fọ́ ẹ̀fọ́ ó ní ẹ̀fọ́. akéèlè sórí tó dálẹ̀ àgbà tó ń fè mẹ́rẹ́ ṣòfò lánàá ẹ dákun sí mo fọ̀rọ̀ lọ́gán náà sẹ́yìn tí náà mọ̀ wá rìn mọ́ tó o bá ilé jí tó o tètè yára jí ni o bí bẹ́ẹ̀ kọ́ bàbá mi èké òkun dànù. dákun fọkàn rẹ balẹ̀. táwọn morúkọ lórí ibú ọmọ náà yìí méjèèjì. morúkọ rẹ kí lorúkọ rẹ. bẹ́ẹ̀ yóò kú ló porúkọ rẹ. bẹ́ẹ̀ yóò bí ó kú bí ó ní kò ní ìlànà àmọ́. ayé bí tìlú kọjá kọkọ yìí kú ajé tẹ̀lé mọ́. akẹ́lẹ́ dákun kí n tọwọ́ yìí ah mọ̀yẹ olúgbòhùn bí náà tí ọmọ ojú ẹ̀ ní ọ dá dákun kí lọ fẹ́ fi ṣe. bá mi n fẹ́ rẹ̀ pé jíyànjẹ ọmọ kan ni kẹ́rù lè bá bàyí mi lè bá bọ̀ bọ̀ rẹ̀. nílẹ̀ yàbí nílùú òkèrè Ah, ọmọ àlè ni wọ́n kí ni burúkú báńgbé kí ni báńgbé kí ni owó ara rẹ o tí wọ́n bá ní ká mọ́ fìdí ẹ̀bì tí wọ́n mọ̀ jẹ sí torí kíkọ́ mọ̀ bá pọ̀ lọ́jà bẹ́rẹ́bẹ́rẹ́ ni ẹ̀yin ọmọdé wọn ẹ mọ̀ bú àwọn àgbàlagbà pé tí àgbàlagbà fi ń dẹ̀kọ́ àfisábẹ́wé àfihàn ṣé bá ṣe mọ̀ fi hàn eré tẹ́ni rínú gbọ́rọ̀ sí ah, ọmọ àlè ni ọ́ wá wò jẹ́ sọ kíní kan fún ọ níjọ́ tí n bá tún gbá ọ mú pé o tún sọ́rọ́ ọ̀sọ́ báyìí sọ̀rọ̀ èmi fúnra mi ni wọ́n pa ọ́n jọ náà alákòóbá yóò kó bá mi ẹ ǹlẹ́ o ẹ̀yin tí ẹ̀yin òkú gbẹ́gbẹ́ àbára yọ náà ẹ kó gẹ̀gẹ̀ lé gọ́gọ́ wù ẹ ń tẹ̀lé ọmọ yìí kiri lẹ́yìn tí wọ́n ní kẹ́ ẹ wá kọ́sẹ́ ogun lọ́dọ̀ mi àjàyí ògidì olú kí àwọn bá jẹ́ bàbá yín ṣé ìtí ẹni ẹ wá kọ́ lẹ́ ń ṣe yìí ọ̀dà ìjọ tí n bá tún gbá imú tẹ bá tún dẹnu tẹ níwèé wò á ilé ọ̀gá jù lọ́jọ́ náà èmi fúnra mi ni wọ́n pa yín dànù ẹ̀yin aláìmọ̀kan ẹ̀ ẹ̀yin ọ̀dẹ gbogbo. Gracias ṣé wọ́n ni. èmi ni. ọ̀rẹ́ rẹ ń kọ. ó wà àmọ́ ọ̀rọ̀ rẹ jọ mí lójú o. kí mo ṣe. a gbé bójú ẹ ṣeré pépépé tó yìí ọ̀rọ̀ náà tún wá pẹ̀lú ara àwọn obìnrin tí akérèlé ó mọ ó mọ fi ó mọ fi po bàbá rẹ̀ yóò fi yóò mọ fi yóò mọ fi ṣe kinní fún. kò rí bẹ́ẹ̀. o lórí. lóòótọ́ ló kọ́ ló fẹ́ sí mi ṣùgbọ́n òun ò jẹ́ ní o. àfi kó yá mọ́rì bẹ́ẹ̀ o àfi kó yá mọ́rì bẹ́ẹ̀. etí rí bá a dé ìbára a ọmọ tó wù àtà afẹ́fẹ́ a wọn ni ní akérèlé lọ́wọ́ àbẹ́ èyí tí ń bọ̀ lọ́nà pé ọmọ wọn ni àfẹ́sọ́nà akérè ní kí ló dé akànjí ṣé wọ́n dá ìdodo wèrè akérèlé mi o oye mi o kò mi o. nǹkan kan náà ní ìwà kan náà ní bẹ́ẹ̀ nù yẹn. lẹ́mi ń gbọ́ irú béèrè èmi àánú èmi ẹ̀ ń bẹ láyé òun béèrè bó lòdì ọ̀run ṣé bá jọ ń bẹ ní ìní. àkànjì kò yí orí bẹ́ẹ̀ nígbà wà ń wájú aya àfẹ́sọ́nà mi tí wọ́n ń bi mí ní irú béèrè tí ò dáa bẹ́ẹ̀ ebó yẹ kó o jẹ́rìí mi kó o sì gbẹ̀rí mi jẹ́ ìwọ náà wá ní pẹ́pẹ́sẹ́ ẹbọ àjọ wà ní ìní kódà. ìbàjẹ́ yẹn lórí mu. ìbàjẹ́ nu wo àmọ́ ẹnikẹ́ni tó bá wù kó wí bẹ́ẹ̀ kò ní yẹ wọn kò ní dáa fún wọn wọn ò ní rí bá ti ṣe wọn ò ní rí ọ̀dọ̀ gbégbá. mọ̀ sí pé mo ṣe ká rọrùn. ẹ ti ní tí wọ́n mọ̀ tí mo ṣe tí ò dá ni wọ́n wí nǹkan bẹ́ẹ̀ fún wọn náà ìwọ náà sì gbà. má bínú kéde. tako jáde jẹ. òfin bọ̀ sí ẹni òfin bọ̀ sí ẹni. òfin sí ẹni àyàfi kọjá ajéré àmọ́ òfin mi rèé o láti ẹnu òní lọ ìjọkíjọ tí n bá tún kófìrí ẹsẹ̀ akéré ní ọ̀dọ̀ rẹ ní ìfẹ́ mi àti ẹ̀tọ́ nu. kò ní débi o tiẹ̀ ní pàdé rẹ̀ a kò ní débi rárá rárá. ká wá láàrú gbọ́ àbá rí èèyàn sọ fún wa kí ni a ṣe. ẹ tẹ́fẹ̀ẹ́ mi ni. fún nìkan ni yóò máa jẹ yóò máa jẹ dúdú dúdú ni bódì pupa ìlà o bódì dúdú ìlà o èyí rí. kó wa ni. agbóhùn ọba mi ọba mi ẹni ní àbí làbà o o ẹ létí àwọn ní gbogbo yín lódò. àfihàn àjọ. ẹ fòdò ilé olúwa mi fẹ́ bomi ara ẹgbẹ́ bẹ́ẹ̀ gbọ́. báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. sọ bẹ́ẹ̀ o. ọdẹ tó bójú bóyá kọ́lé ìbọn ní kó alágadá ọmọ onímọ̀ọ́lẹ̀ lápá èrò dájídé èrò tètèdé èrò láwùjọ èrò nílé onímọ̀ọ́lẹ̀ wo ní wẹ̀ lọ́wọ́ tẹ fi gbàrúdọ sórí ìdúró báyìí. lọ́gùn ọ̀fẹ́ ló wà ní ogun ah, ọ̀fẹ́. àṣàbí oko etílé tòun tẹ̀ gbé. àdàpọ̀ tó ń tìjà. ó dà ẹ̀yin ọmọ ẹ̀yà kàkẹ́sì. ẹ̀yin ṣáàkì o omi tu ẹ̀ máa ẹ̀ máa ń bẹ̀ wọ́n ló wọ̀ ẹ́ dáadáa. ọ̀yálú ṣáàkì o kàńdá ló mọ̀ tó lè bá mẹ́jà òun kí ló yẹ. ló yẹ ló yẹ ẹja òjijì ló bá wọn ló yẹ. ògbọ́n olúwa mi wí. akérèlè ìwọ ni. débi pé bó o ní. akérèlè ìwọ ni ìwọ ló ń wẹ̀ lódò tó ní kí gbogbo èèyàn dá wọṣẹ́ dúró. ọlá bàbá mi ni mò ń jẹ ṣé wò mọ̀ ọlá bàbá ọmọ ni mo mọ̀ mọ́ yín bí wọ́n ṣe jẹ́ ọlá rẹ̀ èmi náà ń jọra bàbá mi àbí bẹ́ẹ̀ ni. kò sì dín kan lọ́wọ́ o yẹ ọ́. ó ṣẹjọ́ rẹ̀ ní bàbá mi ló wọ ìlẹ̀kẹ̀ sí ẹranko rẹ lọ́rùn náà pọ̀ mọ́ ẹranko rẹ ò ní bí èṣù gbẹ̀gbà kán tó gbẹ̀ṣọwọ́ ọ̀gbẹ́ni wọn ò ní ṣe bẹ́ẹ̀. dábì ah. pé tí ìbá ṣorí adé tí mo rò mọ́ ìbámọ́jọ faraye lọ láàyè. <laughs> Eh, èmi náà mọ̀ tẹ́lẹ̀ pé tẹ́rú bá ti pọ́n nílé yóò padà bu alájọbí ni ẹranko ènìyàn tí wọ́n gbọ́dọ̀ sìn nílé ṣíọ̀ ẹ wọ ẹ̀yìn ọmọ ẹ máa báṣẹ yín lọ. Aki eh? o. Ọ̀rọ̀ dùn. Aki ẹ bá ọ̀rọ̀ rẹ̀. Olúwa mi bá ọ̀rọ̀ rẹ̀. Olúwa mi. Ayé yóò nìkan. wàhálà ọ̀làdí ọmọ náà sì gbọdọ̀ mọ jagun bí ẹrú àti pé bàbá mi gan ò tiẹ̀ fẹ́ jàgídíjàgùn tí ìbá ṣe bàbá mi èmi náà mọ tí mo lè ṣe o àmọ́ bàbá mi ní ìmọ́jà. mo àwọn mo ṣe ọ̀tọ̀ tó bá wa délé báńkì mọ́ mi rẹ̀ ni mo ní o kí wọn dáadáa. mo ń jíṣẹ́ rẹ̀ ilé ni o mọ̀ ń lọ. àbí kémi ó sọ pé o mọ̀ yàbí kan. mi níbì kan ti ń ya ilé mò ń lọ. wọ́n rí ọ. ó dáa ilé o. ó dáa báwọn ọkọ̀ ah, pàkí ó yá bàrà wo bólúwa rẹ̀ ò bá ríbi tí ó yà sí. irọ́ máa bóbi lọ ni bàbá. mo bá rí bẹ́ẹ̀. ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà o ẹ gbà o ẹnu rẹ dákẹ́. ẹnu rẹ kọ́ fún bọ́sẹ̀ mi. ó ti bí ẹni tí bá wà. lọ́dọ̀ rẹ̀ lè o. lẹ́nu tí ó bá wà. mo ti wí fún ọ mo ní bẹ́ẹ̀dì ẹ̀rẹ́ gbógun mo wọ́n mọ̀ ó yà pa wọ́n lọ. mo gbọ́ fẹ́ o. olúwa mi o. ó yà gbà. mo gbọ́ fẹ́ o. olúwa mi o ẹ bá tu wa. dákun akọ́nà ṣáàlì èyí orin igi láàmú. orin ẹrin ṣé o wá sí. Ah, wo pariwo ṣáni bẹ́ẹ̀ àyà rìn mí mo fẹ́ rún orin igi gbogbo ọkàn ní rìn mí. gbogbo òṣèré wa rẹ̀ wọ́n òun ló bẹ ṣeré tó ní àyà ń rin àwọn yìí. Ah! aṣọ kan rẹwà lásán ni ọ̀hún ò dáa rárá. sí nǹkan bẹ́ẹ̀ forí fọjọ́ kejì ọjà. oníranù. ojú àjọ tí ẹ dà ẹ sí nǹkan kan bẹ́ẹ̀ pé tí ń wù ọmọ. Ha ha ha wo gbogbo tó ń pọ́nlé náà ni. kò sí nǹkan kan bẹ ó forí fún ọjọ́ kejì ọjà ṣáà ni. fẹ́ẹ̀. Ah! Ah! gbogbo ilé ètò ìdánwò yìí ọ̀rọ̀ ẹ ti wá díjọ́ tí ojú ọ̀rá àti ojú bá fojú kọ́ra wọn ìjọ náà lẹ́wọ́ ojú bàjẹ́ èmi ti wá di ojú ọ̀rọ̀ lónìí mo ti fojú kojú ẹ èní gangan lójú ẹ̀ máa bàjẹ́ bẹ́ẹ̀ mo sọ. ibi ọkọ ọwọ́ mi ti ẹ̀dùn yìí. ẹ kú iṣẹ́ ìyá wa. bàbá mi ẹ ṣeun o ẹ ṣe àdúpẹ́ o. ẹ yà kì í hmm? ṣé o sì lérò pé irun tí wọ́n dè fún mojọ yẹn wẹ̀ ó wẹ̀ ó ní kí wọ́n mu wẹ́ wọ́n sì mu wẹ́ ọ̀wẹ́. ẹ ìyá wa. Oh ó jọ bí ẹni pé ẹ ti fẹ́ wọn kò ṣe díẹ̀. mo ti bù ṣe mo bí èlò wa ni ká fún mi. àwù ń wà mọ́ di ilé ọbí iyekíye tí bá bẹ lọ́ọ̀rẹ́ kó o fún mi ìwọ náà èsì èèyàn bẹ́ẹ̀. ẹ mo ní bí èlò ni ká fún yàrá. ṣé bó ti ní ètò bá ní kó o mú wa yìí tó bá ti ní fún wọn. mo ti wí bẹ́ẹ̀ <laughs> mo ti ní ní ìlọ wa kí ló dé ah, ẹ mọ̀ gbà ọ̀gbẹ́ni ó sì jẹ́ pé tí bá ti ń wù mí ni mo ń wù ọ́ olóbìnrin ah, lórí ọmọkùnrin yìí o a ò ti tẹ̀yìn lẹ́yìn mi kí ló dé kí mo ṣe fún ọ. ẹ dákun lọ́ta ní báyìí má dà ní fìgún lágídí. kémi ò fìgún lágídí n ò jẹ dánrú ẹ o ah. àìlèjà ni tá a bá bá mi ò déyìn àìsí ah. lè sọ̀rọ̀ ní ìbéèrè orí ibú n ó fún lè ká dà fún ọ ká dà fún ọ mọ orí pọnpọnpọnpọnpọnpọnpọ rẹ nígbà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ọmọ kọ èmi mo lọ kàn ó tún fi akọ ó fi rí ara níwájú èmi jọláyẹmí ọmọ ajífọ́lásẹ́ ni ọmọ olódò ẹ̀gìn ọmọ olódò ẹ̀dẹ́ kò ní dáa fún ọ. wọ́ bọ́ ọ̀bá lè jà wọ́ ká dá fún ọ sẹ́. wá bíkì rẹ bá ń pàràbà tí ń pàrọ̀kọ bíi tigi ládẹ́mí kọ́ o. tó o bá tún dún lẹ́ẹ̀kan sí i wọ́n jẹ́ mọ̀ pé àyè pẹ́ méjì. yìí mi ni wọ́n bá ń lérí àwítẹ́ o sọ fẹ́mi pé abábábá tiẹ̀ ó ń jogún oògùn èmi tí wàá jogún owó lọ́wọ́ bàbá bàbá ńlá bàbá mi kọ́ kí ni kẹ́mi ò ṣe. bàbá mi awù ẹnu sùúrù tí n ti bẹ́ẹ̀ lẹ̀ yìí. ọ ní ẹ̀bẹ̀. akérèlé akérèlé ah, ah. kí ló dé òkú àmọ́ owó orúkọ wà rúru ni náà sùúrù sí o. ìyá wa ẹ mọ̀ jèrè mọ́ bá ní kọ́ lọ́ọ́ rẹ pé bí ti mọ́ rí wa bí ti mọ́ rí rèé o ariwo akérèlé lọ́tún ariwo akérèlé lọ́sì jẹ́jẹ́ mi mo mọ́ mọ́ àbátọ́ mi mi tọ́ yẹn o ẹ wo ẹ̀yin náà wo àwọn ọmọ ipò rẹ̀ mi arẹwà tèmi nìkan ẹ wo kò sẹ́ni tó wà lù yìí tí ó mọ̀ pé èmi ni mò ń fẹ́ mo jẹ oyin ọlá mo jẹ oyin ọlá tẹ̀sí ń wò ó àfẹ́sọ́nà tèmi akérèlé ni àbí ayélujára ṣé mo parọ́ ni àwọn èèyàn ló ta mí lówó ipò lórí ibú bí ẹlẹ́dẹ̀ gàn yìí ipe tẹ̀lé ìyàwó mi ìyàwó àfẹ́sọ́nà èmi èmi mà ní. akérèlé sọ èdè òpuru ká ìyàwó rẹ wo wọn dà lóhùn o èmi ò kì í sábẹ́sọ́nà rẹ o ìyá wa. ó ọkọ mi. ẹ dákun ìyá wa tani ò rí ọkùnrin oníwàásù bí ọ̀nà bàbá ilẹ̀ tí wọ́n á ní kí fẹ́ yà kí n jà gan yìí. olúwa mi o. bá ń dá lóhùn. àlọ́jọ́ máa gbẹ́ni níwájú ọmọ àpàlìyàn. ẹ̀jọ̀ o. èmi yóò bínú mọ̀. ẹ̀jọ̀ mo bínú o. akọ́jú. ilé ọmọ olówó. mo lálàrí yọ mo rí ọ lójú oorun pé ọbẹ mi lórí bó bá jẹyìn ní pọ láyọ̀ àbí tó fi rògbò jẹ́ kankan ṣé wo mọ̀ pé bí pépé bá ti jòkúta omi ní fi ń ṣù ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá ti gbé ara rẹ̀ ní fi ń lù ìwọ wo bájà rẹ bá kó gún ọdún ẹnu òkun èmi ní padà pọ̀ ìwọ mọ́jọ́gálá. Oh! sọ tẹ̀lé mi àbọ̀ ní tẹ̀lé mi. wọ́n tẹ̀lé yín. kàìláì. wọ́n tẹ̀lé yín. olówó àtolóògùn kà ń dà fún ọ irú rẹ sí ni àyàn ń gà ṣe ọmọ pásítà. yàwá ṣé ẹ ti di báyìí ṣé ó sì ṣe ju yín tí n bá gbèsè tèmi lé ṣé ẹ ti di báyìí. o ní rí dààmú o ara mi èrí mo lórí olóńgbò láti èyí ló ń lò níyàwó gbọ́n ló ń lò níyàwó tá a lọ́wọ́ mọ̀ gan ọlọ́kọ̀ ní wọn méjèèjì kò sẹ́ni tó lè dúró. adébímpé àjèrè bí. mo jíire kábíyèsí. ewúro làgbà mú yanrìn lómido tẹ̀tẹ̀ lóde àpà ẹ̀mí ìlú gùn ọ sọlẹ̀ pé ọ ṣàṣeyọrí ìdẹ́jọ́kọ. ìyá mi mo mọ̀ fẹ́ bí ọ̀sẹ̀ kan ẹ ṣe àwọn. ṣé ọmọ kúrò ní gangan lọ́dún ìlàsọ àwọn omidan nílé sà ìwọ ni mo fẹ́ kọ́ lọ sójú mi mẹ́. ó dáa kábíyèsí àmọ́ èyí ò nǹkan mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. kẹ́ni kan náà. mo fẹ́ máa ṣe bí ìyá mi. Ah, kábíyèsí ẹ yẹ sọ̀rọ̀ náà. bá bẹ ẹni bí ìyẹn ẹni náà là á ṣe Adédùngbé sọ̀rọ̀ lè ṣe. kábíyèsí bẹ́ẹ̀ bá ti yọ̀ǹda fún mi. lákòókò o ò ní máa kanra ọmọ ṣàánú fún àwọn aláìní àtàwọn ọmọ òrukàn ò ní jẹ́lùú mọ́ yàtọ̀ láàrin ìwọ̀fà àtàwọn ẹrú tó bá ti ṣe gbogbo ilé pátá kábíyèsí kábíyèsí ìfọ ọgbọn ṣé o àṣẹ olóyè fani abániṣe ilé ayé àṣẹ kábíyèsí ìfọ gbàlú fún bí o ti ṣe bẹ́ẹ̀ àṣẹ lọ́rọ̀ mi sí yín wọn ni kí n sọ fún yín kí n kọ́kọ́ rán yín létí pé pàtàkì lẹ́mú jẹ́ nílẹ̀ odù tó dá ìwà àbírọ́ òde tí a bá dálẹ̀ téyọ̀ tí ọ̀bá sì sí òde náà ṣe mọ̀ pé wọ́n ní òní dùn ṣùgbọ́n ó ti àáríhùn wọn nílùú ìwà láìsọ lórí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé alọ́ba àsìnéjòyè a ní àwọn olórí àdúgbò kọ̀ọ̀kan tá a máa rán sáwọn èèyàn wọn bí a bá mu ẹmu tó bá le jù bóyá igbó ni wọ́n fi sí o àbí nǹkan èèyàn míì tí ó lè mú èèyàn ya wèrè olórí yín là á pè é tá a pè ọwọ́ onítọ̀hún wá àbí tí wọ́n bá fi ṣàṣojú lówó ẹmu fún wa èyí tá a fi máa ṣépè tàbí tá a mọ tutọ́ kí inú ìgbẹ́ olórí là á pè. ìdí nìyí tí gbogbo wa forí korí la rí i pé tí iṣẹ́ bá wà báyìí tó jẹ́ sí àṣeyọrí pàápàá iṣẹ́ tó lódùmarè rán ni torí iṣẹ́ aránni níṣẹ́ ìmú dídá afẹ́ kẹ́ ẹ foríkorí kẹ́ ẹ yan ẹnìkan pàtàkì tí ó jẹ́ bí olórí ẹlẹ́gùn láàrin yín. tí ara mi sí yín nù ọ̀dà ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. nígbà tó bá rí bẹ́ẹ̀ èmi kò bí owó mo dáàbò ju àgbàdo sí. àgbàdo sí dà. mo rò pé mo ń pa ọ́ ojú àgbàdo sí kan igi àdùbí olóòsà pé mi ṣé torí àwọn gbìnlẹ̀ mu tí ojú àgbàdo sì ń dá ló ṣe fẹ́ kán sọ́dọ̀ lórí àwọn ẹlẹ́gò hmm, bàbá èmi ò fara mọ́ o. mọ́ tiẹ̀ dá lóhùn òjì ẹ̀mú ní ń pa ṣé torí kèrègbè ẹmu méjì tójú àgbàdo sì ń dá èmi tí mo wá ń dá ogún mẹ́ta lóòjọ́ kí ni kí n jẹ lóyè. wo kò tọ́ sí wọn gan. lọ́nà wo ni òfin tọ́ sí mi sẹ́gbẹ́ gbogbo yín lèmi ṣe ń bi kágọ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ ni ife ẹmu kan ń gara omi mẹ́fà. tí yín èsì hàn ìbàjẹ́ ìdúkú ní báyìí ẹ má wulẹ̀ bára yín jà ó yé mi. ìlara ti wọ àmọ́ mo fẹ́ kó yé yín ọlọ́gbọ́n yìí é sì kú ẹ̀gbọ́n rẹ̀ ní yóò má búrò rẹ̀ dání ọmọ yìí ń ṣe torí gbàyò náà bá kú yín é ṣe sì kú rẹ́nu mo fẹ́ kó yé gbogbo yín o ìdí iṣẹ́ yìí ìlà mẹ́rìnmí sọlẹ̀ sí àjogúnbá ni ẹ gbọ́ bí wọ́n ṣe kì mí ládùúgbò wa ni àwọn wí èmi bàbá oníkèrègbè rógódó yìí mú pọn mi lẹ́bàá ọ̀run èmi yóò jẹ́ wí bí mo bá gorí ọ̀pẹ. wá òjò òjò padà wá nígbà yìí. àbẹ̀rẹ̀ àgbàdo ṣó bínú lọ́nu mo ti ṣẹ̀kọ́ yìí. ẹ má bínú bàbá ẹ má bínú bàbá ìlú àrífẹ́ wo ni. ẹ má bínú bàbá ẹ má bínú bàbá. à ń pọ́nkúlé à ń pọ́nfọ̀ọ́sẹ̀. ẹ̀mẹ̀mú olúfọ́ni ẹ̀mú tẹ́ ẹ dá ń pa yín ẹ wá ń jiyàn ń jà nítorí ipá apọ́yínlé apọ́yínlé ni ta ni yín ẹ̀yin nìkan mọ̀ kádẹ́mu ti ń bẹ́lẹ̀ yìí àwọn jẹ́ àyín ti wà láàrin yín àkànfẹ́ fàjòjì so lórí yín ni àmọ́ ń tà ń ṣe kí ló dé ẹ mọ̀ pé bí ọmọ ìyá bá ti ń yanra wọn lóde ọmọ bàbá pọ́n wọn mọ́wọ́ ni ìtàrònú ẹsẹ̀ mi ó ti tán nù mí ìmọ̀ràn mi sí yín nìsín ni wípé ẹ fi kùnlùkùn ẹ dìbò bó ṣe bò ẹ dì lábẹ́nú kẹ́ ẹ mọ ta ni nínú yín tí ó lè ṣe bí olórí tí ó sì máa mọ èsì ọ̀rọ̀ tí ó sì lọ́gbọ́n nú kò sì gbọ́dọ̀ síjà ẹ má nira yín nú o ẹ má fún aníwọ̀jẹ́ lu o ẹ má nira yín nú o ẹ má fògùn sí ẹmu ẹlẹ́mu o ẹ dákun o ẹ má lọ wọlé. ẹ ṣe ọ̀rọ̀ ẹ ṣe ọ̀rọ̀ ẹkún ẹ káalẹ́ o bàbá wa ayé sà á ní o. ẹkún ẹ ṣeun ìyá ẹlẹ́gùn ni o. Ah, ẹ káalẹ́ o. Ah, ẹ káalẹ́ bàbá. ọmọ sọwọ́ alẹ́. ẹkún. yóò dáa fún yín. àṣẹ. ẹ bóò ni ṣé ẹ ti ṣe ń tá a rán yín. a ti ṣe bàbá. ta ni ipò àgbà náà já mọ́ lọ́wọ́. òjò. èmi ni. gbọ́ àyàn ọmọ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá. ó ṣe rí gẹ́lẹ́ bọ́rọ̀ kò sì rí nù fúnra ọlọ́run ní fìyàn ṣàṣíwájú gbogbo ìtẹ́ ẹ̀ mọ̀ ṣèdè àìyedè láàrin ara yín nù ẹ mọ̀ jà o ẹ mọ̀ nira yín nù o ipò àgbà kan ọ̀nù àsìkò lè ọmọ pé àgbàdùn sìn <laughs> ọba wọn ò dá ọjọ́ oyè wọn ò já ewé oyè lé ọ lórí èmi nìkan tán. ìwọ náà wà á dájọ́ ó wúyè gbogbo ìlú ọ̀jẹ̀ wọn ò mú lọ́dún ẹ̀. Eh, bàbá olórí eh, èmi nìkan tán èjàwé oyè lèmi lórí bàbá ẹ ṣe mo dúpẹ́ àgbà yín dálẹ̀ àgbà yín jẹ yín dà ẹ mo á mú dá yín lójú bó bá ti di fẹ̀rẹ̀kílẹ̀ ọmọ ẹ àgbé àgbé ẹmu àràn kan ẹ àgbé e, ẹmu táyín lọ́rẹ. ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ àrèlé ó dà o ẹ ṣe o. bó ṣe ní kọjú ra wọn lọ bẹ́ẹ̀ ló kò dúra wọn lọ. ẹgbẹ́ ń dìbò ó dúró ọ̀rọ̀ ìkọ̀ bọ̀ yájọ. olórí bóò ní àrùn. ìwọ fi mẹ́sìn wà délé ká bá sì délé tiwa ó sì mọ gbéná lọ lé yín. ẹ bá kúrò yálà yọ ọmọ yìí. òkè ni ó wọnú ọmọ àgbẹ̀ nílẹ̀. ẹ̀yin tẹ́ ẹ sá lọ ẹ̀ ní délé pé kò sọ bẹ́ẹ̀. ẹ wo ẹ̀ǹdẹ́lẹ̀ wọ́n ní ẹ̀ǹdẹ́lẹ̀. kọba ó gbó kọba ó tọ́ ọ̀ ń bẹ lórí ahọ́n kọba kò gbé ọ̀rọ̀ ìsàlẹ̀ odò okùn lọ́wà nítẹ̀mí ń bí ni pé ta ọlọ́pàá pa òjò àgbàdùn sìn tẹ bá sì kọ̀ tẹ́ ẹ̀ bá jẹ́wọ́ níta níje ni wọ́n já kàńtọ̀ náà. bẹ́ẹ̀ mo sọ. kábíyèsí hmm. wọn ò ní jẹ́wọ́ wọn mọ̀ pé ẹni pagún ìkádùn ẹni pàkàlà ìkásù mẹ́fà bí èèyàn bá pa kátakátà ká kádùn mẹ́ta ọmọ ipò ọmọ jayé wọn mọ̀ pé tí wọn bá jẹ́wọ́ ikú dé wọn ò ní jẹ́wọ́ ṣùgbọ́n àìjẹ́wọ́ wọn náà ń bò mọ́ kú ò ní kú ń tá a ṣe wà àrùn òkú nù àgbádùn ọ̀sìn ọmọ dáadáa àní lálẹ́ ìjọ náà wọ́n wá fún un lábọ̀ ní òpin àti yan òjò mo sì ṣàdúrà ẹ dórúkọjá o wọn èpè bè tí mo gbọ́ gàù lójú ọ̀run dúdú kẹlẹ àfi sin ó dijọ́ kejìlá ariwo ẹkún tá ń lé àwọn àgbàdo ọ̀sẹ̀ ojú tẹ̀ ń fi ń wò mí ni mo fi ń wò wọn àmọ́ ń tá a ṣe kù irú làárọ̀ à ó mú rántí ọ̀rẹ́ mi kan ń bẹ sọ́nkú àgbẹ̀dẹ ni lọ́lọ́rin ń jọ̀ hmm. níjọ́ àgbọ́pọ̀ kú wọ́n wá kú ẹ̀ sí wá wọ́n wá sẹ́yìn ààrẹ ni ọ́ pa àgbọ̀nsẹ́ olóko ńṣẹ́ ẹ òyìn ńṣẹ́ àgbọn ńṣẹ́ ojú olóko ló wú yìí ọ̀tán làwọn àgbà bá pera wọn jọ wọn á gbẹ́ kòtò sọ́nkú èèyàn tẹ́rẹ́ wọn á gbẹ́ kòtò rẹ̀ ó wọn kó igba àbọn sọ́wọ́ ọ̀tún igba àtòrè tí wọn fẹ́ wọn lọ́ọ́ kó lé awo hmm. wọn kò sáwọ́ òsì àáké kùmọ̀ ọ̀bẹ gbogbo wọn ṣẹ́ tó kù fi jà lọ́nà rẹ̀ wọn náà ó ṣẹ́ mọ̀ làwọn awo bá ní atuka wọn ti pe gbogbo àwọn ẹgbẹ́ àgbẹ̀dẹ àtàwọn ọdẹ tí wọn jẹ́ lówó àtàwọn tó ṣiṣẹ́ fún tí wọn ò tí ì sanwó gbogbo ọtí ẹ̀ fura sí kálukú dúró létí bèbè làwọn awo bá mú ṣẹ́ṣe tẹ́ ń pòkú tẹ́ ń pòkú báyìí ni oṣù olórí ọdẹ yìí sùn èyí táwọn wí pé àti ń gbóòórùn oṣù láàrin àwọn èèyàn wa èyí ti jẹ́ tá a lè yí púpù púpù pú ẹni ó pa sọ́nkú eh. ó ti ń tọ́ ara nígbà ni ń faṣọ ya ni ń fẹ̀yìn eh. jàre bí ìgbọ̀n àwọn tẹ́jọ́ gbé ọ̀pọ̀ lọ́mì ni à ah. ń pè ẹ mọ́ ti ìjì òkú gífà o yóò kú kẹ́yìn náà ni o baba ẹ má bá ọmọ wọn ẹ jiyàn mọ́ ẹ jẹ́ àfilẹ̀ àmọ́ wò àárò òkú ni o. ẹ jẹ́ àárò. ẹ má ṣèyí o. ta ló sọ wọn. ọmọ wo nu. èmi ni mo sọ̀rọ̀ bàbá olóye. kí ló dé. ẹ wo alágbára ní sọ lórí ọdẹ olóògùn sì ní sọ lórí àwọn ọ̀sẹ̀gùn ẹ wo bàbá ẹni tí ó bá sọ lórí ẹlẹ́gùn ó gbọ́dọ̀ jẹ́ akíkanjú kó sì lóògùn àbí ta ló sọ bẹ́ẹ̀ yẹn yan mi. bàbá olóyè ni. èmi tí ẹ sábà tiẹ̀ wá wí bẹ́ẹ̀ fún yín ṣé ó ní kẹ́ ẹ lọ pa òjò àgbàdo sí ni. kábíyèsí o bàbá o èmi ò tó àbàdá níwájú yín àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọdé tèmi ẹ má wulẹ̀ jẹ́ àfi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ jẹ́ ká ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí òjò àgbàdùn sí kí wọ́n mú ọjọ́ tí wọ́n sìnkú ká sin òkú rẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ nítorí ẹni tó ń gbẹ́lẹ̀ ló ń pòpò mọ́ ẹni tí ń sunkún ariwo lásán ni wọ́n ń pa. ká má wulẹ̀ fojú òjò àgbàdùn sí ìrárí àdúgbò ni. a sì lè ṣètò bá ṣe ṣe ètò olórí agbọ̀pẹ̀ bàbá eh? ọ̀rọ̀ pariwo ẹ̀nígbàdì rẹ ti jẹ́wọ́ ọ̀rọ̀ ọmọ pariwo ọ̀tán. bọ́ bá rí bẹ́ẹ̀. ọ̀sẹ̀ ìgbà wọn mo mú òótọ́ jáde àwọn olórí ibú ẹ̀yìn lè pa òjò ẹni pa gún ìkádùn ẹni pa kàlà ìkádùn mẹ́fà wọ́n fààyàn fún un èmi mo kó bá wọn ẹni tó bá jẹ́ lórí ẹlẹ́gùn òun ọba ní ọmọ mutí ẹni gbogbo àwa àdúrà àjọ mọ̀ ṣe mọ̀ràn ọ̀tán o lórí wọn bá wú ọpẹ́ wo lẹ̀yìn ń gùn tẹ̀ ń da èyí wọn wọ́n ẹ̀ ọ̀lẹ́ tó lóko bá mú ọ déédéé ọ̀pẹ pé ọ̀pẹ yìí òun fi tẹ́lẹ̀ mú lọ́rẹ̀ wọn mú iye báyìí wá àáké jígà kúdùsù lẹ́ẹ̀kórè bẹ̀ǹjọ́ kejì lẹ́ẹ̀bà tì wó ọ̀pẹ ó di ń tẹ̀ ń dáná sí ń dì ló wọ́n mọ̀ sun bí odò tí ò ní pẹ́ gbẹ ńlẹ̀ mu tẹ̀ ń ta ní ìṣe kò sójú lówó ẹ mu mọ́ à ń tàn ìdí afẹ́ mọ́ ta lọ̀gá ta ló mẹ́mú dá ẹ wá torí ẹ wá ìyẹn bọ̀ para. ẹ bàbá olóye eh? olórí ogun tí ò bá lóògùn bó bá kú re kò ní sùn re. Eh, bẹ́ẹ̀ ni ó ti da ó ti da ẹ wá gbọ́. ẹ ẹ sà ọba eh. rí bẹ́ẹ̀ eh. ó yẹ ẹlẹ́gùn àbí kílẹ̀ ń para yín sí wọn látòní lọmọ gbẹ́sẹ̀ lé ah. ẹnìkan kún jẹ́nu lùí mọ́ ẹ kílẹ̀ rò pé bẹ́ẹ̀ ń bi oyè ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah. tá a sọ fún pé mọ̀ bọ́ba mutí ẹ̀yin ẹlẹ́mu lásánlásán ebi pé kẹ́ ẹ mọ̀ eh. parí ìjà láàrin ara yín kẹ́ ẹ mọ̀ kó wà láàyín wá sáàfin ni eléri ibú wọ́n pa síwájú wọn. ìkà làwọn ẹlẹ́gùn o torí wọ́n mọ̀ pé òjò fúyẹ́ kan tó fi ṣolórí babaláwo wọn tó ṣe àfẹ́ẹ̀rí fáyán òun náà ló ṣàrìnà kò fàdìyẹ. ó kó ọ̀rọ̀ yín báyìí ni pé ó yẹ kéèyàn jẹ́ alágbára. ọ jèrè torí ọ̀lẹ ò lè ṣo lórí. Hmm, ẹ dúró nù irú agbára wo lẹ wá ń sọ pàápàá jùlọ àwa tá a jẹ́ ìwé báyìí. agbára mẹ́ta ni ojú ìwé ní ọ̀rá wà lẹ́yìn. agbára àkọ́kọ́ lówó agbára kejì ni ipò agbára kẹta ni oògùn torí pé wọ́n ní sáré má ṣàgùn ṣàgùn má sáré torí pé oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú. Hmm, oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. olóògùn ojú bàbá rẹ̀ lẹ́ẹ̀fì mọ́ wò láàrin ìlú. kódà òun àtàwọn ẹmẹ̀wà rẹ wọ́n ti pàdé mi lọ́dọ̀ fádùmàdé àfẹ́sọ́nà mi rí wọ́n ló kùbi tí wọ́n rìn dẹ́nu mi ọjọ́ náà mo kì í tú ọwọ́ bàbá mi hàn wọ́n jọ náà kódà àwọn náà sì mọ̀ pé ìgbà jù lọ. àwa lè fi wọ wáwà àbí ìwọ olóògùn. olóògùn ah! ni ọ́ olóògùn ni bàbá àyà rẹ̀ dàgbòrò olóògùn ni mo mọ̀ yín ìrànlọ́wọ́ tiẹ̀ àwa wá. mọ́ tàn wá. ẹ ẹ ẹ ká má fọ̀rọ̀ ilé sọ̀rọ̀ mhm. ọ̀rẹ́ wa ìwọ náà ti mọ ìdí tá a fi pè ọ́ ìrànlọ́wọ́ rẹ báyìí la fẹ́ kí ló fẹ́ ṣe fún wa lórí ọ̀rọ̀ tó wà lé pàápàá jùlọ èmi ò fẹ́ ká bàjàjà ojú korojú ìjà dúkùú mo fẹ́ jẹ́ àbàjá torí mo fẹ́ lóko èèyàn lọ́rùn kọ́rọ̀ ẹ̀ dàbí kó sunkún mọ́ jìmọ́ bíi kó lu tàkúté lára obìnrin tó jẹ́ pé tó bá kú tán ìtọ́nàkú rẹ̀ kò sẹ́ni tí ó ní tí mo fẹ́ nu. ẹ bíi mélòó èèyàn kan tó kò fẹ́ gbà wà bá a bá ti ra kó ewúrẹ́ hàn iṣẹ́ kan bẹ tá a ṣe ẹ̀wọ̀n sọ̀pọ̀ náà láàfi pèlò iṣẹ́ náà bá a bá gbé kó ewúrẹ́ lọ́rùn kan báyìí a wà á máa na ewúrẹ́ hàn a máa lù ú a sì máa dárúkọ táwọn torí ẹ̀ ṣiṣẹ́ rẹ̀ a fẹ́ fi nǹkan ṣe a máa dárúkọ rẹ̀ sí a máa nà á máa nà títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ tẹ̀mí bá bọ́ lára ewúrẹ́ hàn kódà àyè ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀ ní àmọ́ ìṣòro lórí búbú mo bàjẹ́ mo sún mọ́ mi olóògùn ní bàbá rẹ. mo dákun wọn kó jẹ kó ní tí ó ṣe mo mọ ọmọ olóògùn kú ní àtìrí àpòlù rẹ olóògùn kú ní sẹ. ariwo ẹkọ sọ lè rún. ẹ dákun hmm? ẹ jẹ àmọ ọ̀rọ̀ gani ẹsẹ kárọ rẹ ní ìṣe ọgá rẹ. ẹ já ah! rọjà. èmi ti ṣe tán èmi fẹ́ ṣiṣẹ́ o. ayé ẹ ti bàjẹ́. mo ṣe tán mo fẹ́ ṣiṣẹ́. ayé a máa lọ jà. ẹ já rọjà. ẹrẹ̀kú ẹ̀jẹ̀ kọ́ o ẹlẹ́kùn yín ti dé o ẹrẹ̀kú ẹ̀jẹ̀ kọ́ o sáàkì o. ẹ lẹ o. sáàkì o. alápá mẹ́rin ọmọ ajó ẹni mọjá ẹni ní ọmọ èrè lápá gbálẹ̀gbálẹ̀ àpá kẹ́ni mọ́ gbára àwẹ̀ kò tí ń bẹ lábẹ́ ewé dewé lọ lákòókò ní ọdún lórí kò fi jẹun. Sáàkì o. àlè rọmọba kámọ̀rídà sákìá ọba lára rẹ̀ ẹ jẹ́ àwọn ará mọ̀ pé mo wà níyìn. táyìnbọn olúwa mi ó dà pé ọwọ́ iwájú báyìí ni mo ti búrò bọ̀. ajé pé pamọ́ tán fẹ́ sára òun jẹ̀yìn tó sí ọ̀lápà òbẹ́rẹ́ olórí wọn ti ẹ̀ pínpín àtòkè àtigbó kò sẹ́ni tó lè dúró àtòkè àtigbó kò sẹ́ni tó lè dúró àtòkè àtigbó kò sẹ́ni tó lè dúró. ogun ọkọ àtàbọ̀ gbòde o. kọ́lọ́nà ọmọ rẹ̀ sọ rẹ̀ sọ. tó mọ. èmi mú yìnbọn. àtòkè àtigbó kò sẹ́ni ṣe fún mi ẹ dákun ṣé ẹ fẹ́ tìlú mọ́ bàbá mi. débi pé o ti rí mi fíjú o èmi mọ̀ ni èmi akérèlé ọmọ àjàyí ògidì olú oníkànga àdìgbò bomi òṣòro wẹ́dà tí ì bá ṣe pé ìrẹ́pọ̀ tí ń bẹ lẹ́nu bàbá rẹ̀ àti bàbá mi ni wọ́n ìbánikàwọn ẹ̀ṣọ́ mi kọ́ dá sí rẹ̀ àfọ̀. tẹ̀lé ọ yìí ló ṣe ń yìnbọn láàrin ìlú. Ah, ṣé àwọn gidi gan kù mí ni wọ́n pè lásà. tí ìbáṣọ lórí adé tí mo wò wò ìyìnbá nìkan gbàṣọ lára rẹ kò tọ́ síbẹ̀ o ìwà nìkan dọ̀dọ̀ balẹ̀ fúnra lára mi akérèlé ìwà gbàṣọ ń di rẹ. ẹ ẹ wọ owó gbàrú níbi ìmọ̀. bẹ́ẹ̀ni. Ah wá gbọ́ wa kéré lè bó o bá pe tún méje tó dẹ ń pa nínú tó lónìí kì í ṣe bàbá rẹ lóbi. bẹ́ẹ̀ ni. ẹni. àbíkú náà wọn lọ gbà. àpẹpẹ táwọn ọlọbẹ awúgẹrẹdẹ. ìmọ̀ máa ń dáná kó lójú. dókítà ni wọ́n ṣe kọlù. tájà nà kú bá kú méjèlé ń kọ́. ó jẹ́wọ́. Ah! dákun ó fẹ́ fi bẹ́ mi lórí àbí ọ̀ọ́gùn mi. ìsòrí rẹ kalẹ̀ ni. ó ti gbàgbé pé a kì í rí orí olóyè mi náà àtòbà bẹ́ẹ̀ ni a kì í fi pọ́npọ́ pa alábàárún èèwọ̀ ni ẹnìkan kì í fi ìbọn pa ẹ̀ ìdáwọ́ rẹ̀ dà. <laughs> mo ní múdà ọwọ́ rẹ fún mi. ajáde là ajáde là ló bí ajagun bá dé.